alhamdulillah ọpẹ́ fún ọlọ́run ọba wa allah alladhi amara bil islam dina ọba tí ó pàṣẹ fún gbogbo àwọn èèyàn tó dá àtàlìjànú ipe islam nìkan máa ṣe lẹ́sìn wasalaatu wasalaamu ala nabiyyina muhammad àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run àláfíà ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run anabiwa muhammad wa ala alihi wa sahabihi ajma'in ó sì bá wọn ara lè àtàwọn sahaba rẹ̀ lápapọ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa nítorí afẹ́ fi bá ní sọ̀rọ̀ lénìí nǹkan tó pàtàkì nínú àwùjọ wa ni tó yẹ ká mójútó òun náà ni àrídàtú wa asbabuha wa khuturatuha ìkúrò nínú Islam máa lọ lè sàṣìmí àtàwọn tí máa ń fà á tó yẹ ká fura sí láwùjọ wa lẹ́yìn náà ewu tó wà ń bẹ fún yàn láyé àti lọ́run tó yẹ bá kó nínú ẹ̀sìn Islam máa lọ lè sàṣìmí tí ì sí Islam al-islam ẹ̀sìn islam yìí dínú salam ẹ̀sìn àlàáfíà ni wal-istislamu lillah ní ojúwọ́jú sẹ́lẹ̀ fún ọba tó dá gbogbo ayé lẹ́ni tá a máa sìn lóhun nìkan tá a máa wárà lọ́wọ́ pẹ̀lú òun nìkan tá a máa wá ìdáàbòbò pẹ̀lú agbára rẹ̀ nìkan tá a kó ọ̀rọ̀ wa sọ́dọ̀ rẹ̀ nìkan tá a ní sìn kan mí ìmọ̀lẹ́yìn ọlọ́run ètò wọn pè ní ìsìláàmù nínú ẹ̀ láti máa wá ṣe dáadáa sí gbogbo àwọn ẹ̀dá ọlọ́run nínú ẹ̀ láti máa ṣe dáadáa sí gbogbo àwọn tọ́lọ̀ ń dá pátá wọ̀rí dẹ́tu nínú ẹ̀ láti máa jẹ tọ́da á máa mú tọ́da á máa ṣiṣẹ́ tọ́da á jẹ́ àlàáfíà fún gbogbo ayé torí Islam tá à ń ṣe ẹ̀sìn àlàáfíà ẹni bá ti pẹ́rẹ́ mùsùlùmí táwọn èèyàn rí nira lára ẹ̀ tí ń ṣokùnfà burú fáwọn èèyàn lérí ilẹ̀ ọgbà Islam kò ṣe Islam kọgbà islam kò sí islam ẹ̀sìn míì ní ṣe wàrídàtú anil islam káwá láàṣì ẹ̀sìn tó dáa yìí mọ́ ẹ̀sìn àlàáfíà òyàrújú ọ́ andinillahi islam ó náà ní kéèyàn kàn pinnu wípé èmi ò sí islam mọ́ ẹ̀sìn míì ní máa ṣe ẹ̀yàn wáyà mi kófurún islam òun náà ní pọ́lọ́n ti yọ̀yàn kúrò nínú islam kéèyàn wa kó nínú islam yìí ewu wo lọ́wọ́ ń bẹ̀ fún gbogbo ẹni bá kó nínú islam abẹ́ni tí ọmọ ẹ̀ kó nínú islam abẹ́ni tí ìyàwó rẹ̀ ò sí islam abẹ́ni tọ́kọ rẹ̀ ò islam abẹ́ni tó wù fúnra rẹ̀ náà tó kó nínú islam al-islam ẹ̀sìn islam dinullah ẹ̀sìn allah ni alẹ́dẹ̀ tọ́gọ́ ọlọ́run fún rẹ̀ lọ́la amálẹ́nu quran nípò òun ọlọ́run islam nìkan lòun yọ́nú sí ní gbogbo ẹ̀sìn tó láyé. أعوذ بالله من الشيطان الرجيم. ọlọ́wọ́n bá ní inna ad-dina indallahi al-islam indallah indallah ọlọ́wọ́n bá ní ẹ̀sìn tọ́lọ́wọ́n bá àlá tó yọ́nú sí ọlọ́wọ́n bá ní ẹ̀sìn lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́wọ́n bá àlá fẹ́ ká máa ṣe islam indallah ọlọ́wọ́n bá ní islam ni sóròtò alimuran quran three aya nineteen lọ́lọ́run ti làámálẹ̀ bẹ́ẹ̀ bí ọ̀sán eré atẹ́gùn láwa yìí àbíkásẹ̀ máa làámálẹ̀ bẹ́ẹ̀ wàkọ́lá ta'ala ọlọ́run tó ń sọ nínú aya mi ń sọ fún anábùwà muhammad sallallahu alayhi wa sallam ní ìrọ̀lẹ́ ẹjọ́ àràfà ní hajj yìí tá nábì sí gbẹ̀yìn hajj kan náà ló kókó ṣe hajj yẹn náà lè hajj gbẹ̀yìn rẹ̀ ọlọ́run ọba ní aliyahoma ẹni ẹni ọjọ́ àràfà yìí akimali tolakum dinakum èmi ọlọ́run ọba mo ti parí gbogbo ẹ̀sìn yín fún yín ẹ má tún dábẹ́dẹ́ alẹ́ mọ́ gbogbo ẹ̀sìn tẹ́ fi sin lọ́hùn mo ti sọ gbogbo ẹ̀ kalẹ̀ fún ànábì ló jẹ́ pé etí ọba sí lásìkò ànábì táwa ń sin sí làá máa ń pè ní bídíà wa atmamtu alaykum ni'mati ọlọ́run ni mo sì ti parí ìdẹ̀ra mi lé yín lérí ìdẹ̀ra tó ga jù mo ti ṣe fún yín. òun náà ni pé wọ́rọ̀ di ìtúlákọ̀mọ̀lẹ̀ ìsìláàmù àdínà ẹ̀sìn islam òun náà ni ẹ̀sìn tèmi ọlọ́run yọ́nú sí kẹ́ ẹ máa ṣe olódùmọ́mi òun ni mo fún yín. Quran five suratul Maida aya ẹlẹ́kẹta lọ́lọ́run ti ń la amọ́lẹ̀ pé islam nìkan ṣoṣo lòun yọ́nú sí nínú gbogbo ẹ̀sìn tó wà láyé ẹ má jẹ́ àbá parọ́ mọ́ gbogbo àwọn ọlọ́run ẹjẹ́ a máa lọ̀rọ̀ mọ́lẹ̀ ká máa sòdodo ọ̀rọ̀ fíkẹ́hù tẹ̀líl ìdá ń gbọ́ yé níbi àyà méjèèjì tí mo kà yìí òun náà ni pé kò sí freedom of religion lọ́dọ̀ lọ ó wà lọ́dọ̀ àwọn òyìnbó táwọn gbà pé ẹ̀sìn tó bá wọ̀ ló lè ṣe àmọ́ lọ́dọ̀ Allah ọlọ́run sẹ̀sìn tó fẹ́ ká sí kò fi wálẹ̀ kí kálukú ó túnṣe ẹ̀sìn tó òun náà ni pé alislam ìsìn ọba adẹ́dà ni wọ́n ń pè bẹ́ẹ̀ tọ́da gbogbo ayé tí ó sì palẹ̀ máa yé lásìkò tó bá wò ìmáa sí ẹ̀sìn míì yàtọ̀ sí islam ìmáa sí tọ́lọ̀ ń dání yóò wá da kí gbogbo apátátá ń gbọ́ mi ká má sin ẹ̀sìn míì má àbí ká má sí islam ká kúrò níbi ìmáa sí tọ́lọ̀ ń dá ìmáa pè tọ́lọ̀ ń dá ìmáa wá gbára lọ́dọ̀ tọ́lọ̀ ń dá ká padà sọ́dọ̀ ọlọ́run ọba ọba adẹ́dà eléyìí náà pè ní islam ọlọ́run tún làmọ́lẹ̀ nínú àyà mi ó tún kílẹ̀ àbí ọ̀sán fún gbogbo ẹni tí wọ́n bá gbọ́rọ̀ sọ́lọ́ ńlẹ́nu wípé ẹni bá ń ṣẹ̀sìn mí tí èsì Islam ọlọ́run ọba ni kó tètè kú ọ̀nbẹ torí pé yóò ṣòfò lọ́rùn bọ́lá ń ṣe sọ́nà mọ́sán ọlọ́run ọba ni wà máa yín ìyẹ̀bù tẹ́gẹ́ ghayra islam dínà ọlọ́run ọba ni gbogbo ẹni tó bá mú ẹ̀sìn mí láàyò ghayra al-Islam ghayra al-Islam ẹ̀sìn yìí ṣe ẹ̀sìn Islam ẹ̀sìn náà wọ́n pè wọ́n wá ń ṣe ọwọ́ amúlẹ́sìn falan yuqbala minhu ọlọ́wọ́n bá ní àní gbàǹtí ń sìn lọ́wọ́ ẹ̀ kò sẹ́ni tí ó gbà lọ́wọ́ ẹ̀ wa huwa fil akhirah tọ́ba wá dijọ́ kìyàmà tọ́ba dọ̀ minal khasirin ọlọ́wọ́n bá ní a yọ sàbámà yọ wà nínú àwọn tí wọ́n ṣòfò lọ́rùn bọ́lọ̀ ṣe sọ́nà mọ́sọ́kalẹ̀ ìjàmbá yọ sàbámà bí káyìí káì ní wàá sinmi tí mo lè sẹ̀sẹ̀ mi yàtọ̀ sí islam suratu ali moran quran three aya eighty five lọ́lọ́wọ́n bá ti là á mọ́lẹ̀ bẹ́ẹ̀ èmi náà sì ti là á mọ́lẹ̀ fún yín ẹ máa wá lọ lè ká fúnra yín ẹ̀sẹ̀ islam dínú islam dínú jamil ẹ̀sẹ̀ tó rẹwà púpọ̀ ẹ̀sẹ̀ tó jẹ́ pé ọba adẹ́dá nìkan lá máa fẹ́rẹ̀ kalẹ̀ fún láti máa rúkú fún á máa tẹ fún á máa wá gbọ́dọ̀ sílẹ̀ nu á máa gbára tì í á máa wára lọ́wọ́ pẹ̀lú ẹ̀ òní ọmọ jágbára wa lérí bùkátà wa òun láà máa pè lérí gbogbo àwọn sọ̀rọ̀ wa ètò wọn pè ní Islam ọmọ wa wùwà dáadáa sí gbogbo àwọn ẹ̀dá ọlọ́run lẹ́yìn náà ó fi àwọn àwàkíwà alẹ̀ àwọn ìta àti sàlàyé lérí ètò yìí ó fi wàkíwà alẹ̀ lẹ́yìn náà ó fi jẹkújẹ lẹ̀ ó fi ìmúkímú lẹ̀ ó wà dọ̀mọlúàbí ẹ̀mí rẹ̀ wà balẹ̀ ọlọ́run bá tún la amálẹ̀ ẹ̀yàn máa ya, wípé àníṣe Islam yìí dandan ni lérí gbogbo ẹ̀dá ọlọ́run bóyá lè jẹun ní àbọ̀mọ èèyàn ọlọ́run ló pè ní dandan ọlọ́run ní dandan ní kò islam ló sì jẹ́ pé wọ́n tó ti kú inú islam àfikọ́ padà sínú islam ẹ̀sìn tó ń wá káàkiri náà ló ti kú mbẹ́ gbogbo ẹni tó ti gba islam kóun náà lọ́ọ́ lè ka nípa islam kó lè rí oore àti dáadáa tó lọ́wọ́ fi sínú islam kóun náà lè mọ̀ sí islam kó lọ́ mọ̀ sí ẹ̀sìn rọrùn fẹ́yìn náà ọlọ́run bá ní dandan ní lérí gbogbo ẹ̀dá tó ń ọlọ́wọ́n bá ní waqada rabbuka alla ta'budu illa iyyah ọlọ́run ní qada rabbuka ọlọ́run ló bá yín ó ti pàṣẹ amara rabbuka ọlọ́run ọba ní ọba rẹ̀ pàṣẹ ó ṣe láṣẹ lérí ilẹ̀ rẹ̀ ipò ìgbọ́dọ̀ sí nǹkan mi àfihàn ọlọ́run ibi a ti ń sin lọ́nà nìkan nínú Islam Quran seventeen suratul al-Isra ayah twenty three ọlọ́wọ́n bá tún ní wa ma umiru illa liya'budullah ọlọ́wọ́n bá ní gbogbo ẹ̀dá tá a dá sáyé adarí yín wálé ayé àtìyín wálé ayé ọlọ́run láàpá yín lásẹ̀ kankan látọ̀run pé kẹ́ wá ṣe láyé o illa liya'budullaha mukhlisina lahu ddin bí ìbájẹ́ pé kẹ́ máa wá sin Allah nìkan ẹ̀sìn tẹ́ máa sìn ẹ̀sìn Islam ni Allah nìkan lẹ́sìn máa sìn bẹ́ẹ̀ ba yina quran ninety eight aya ẹlẹ́ẹ̀karùn-ún lọ́lọ́run ti ń la amálẹ̀bẹ̀ ipe torí islam lòun ṣe dá wa ẹ̀yọ́ miami tí wọ́n wá dé nílẹ̀ yorùbá lẹ́ni táwọn yẹn ń fẹ̀sìn nílẹ̀ ẹlẹ́mi ó kọ́nu islam aláwọn ṣe islam mọ́ àti ìyàwó tó ṣe islam lábẹ́ ọkọ àrọ́kọ tó lọ́wọ́ ṣe islam mọ́ tí ìyàwó sì ń ṣe ara àwọn ọmọ tán láwọn ṣe islam mọ́ bàbá àti ìyá ṣe ń wò wọ́n ràn àṣewárí ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí tí wọ́n yarí mọ́ àwọn ọmọ lọ́wọ́ pa islam mọ́ ẹ̀yẹn máa ẹni tí ó bá ṣe ìsìláàmù mọ́ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọlọ́run ọba ní à iṣẹ́ rẹ̀ ọba jẹ́ òun ọba ṣe ẹ̀jẹ̀ láyé àti lọ́run kọ́lọ̀ ọmọ bá ṣe wà jẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ti ṣe ìsìláàmù àbẹ́yìn tẹ́ ẹ̀ ti kó nu ìsìláàmù ẹ̀ padà síbẹ̀ iṣẹ́ yìí ò ní bàjẹ́ ọlọ́run ní jíṣẹ́ wọ́ bàjẹ́ à ń ṣe wàhálà nílé ayé torí ká lè sinmi lọ́run ọlọ́run ọba ní ní gbogbo wa huwa kafirun ọlọ́run bá ní òun ti pa ọkọ rẹ̀ rẹ̀ nínú àwọn mùsùlùmí nígbà tí kú ń bẹ̀rù ó ti di kèfèrí fa ulaika habitat a'maluhum fi dunya wal akhirah ọlọ́run bá ní gbogbo àwọn tí wọ́n kú ní islam yẹn gbogbo wàhálà tí wọ́n ṣe láyé wal akhirah àtẹ̀yí tí wọ́n ṣe láti fi wójú rí ọlọ́run lọ́run tí wọ́n bá ti wá dọ́dọ̀ ọlọ́run tó bá ti wá dọ̀run fiha khalidun ọlọ́run bá ní inú náà ní kí wọ́n bọ̀ wọ́n wàá máa bẹ́ńbẹ́ lọ gbére wọn ní jáde mọ́ ọ̀rọ̀ tí mo sọ yìí ọlọ́run ló sọ bẹ́ẹ̀ Suratul Baqara Quran two aya two seventeen wọ́n tẹ̀ bá ṣe mùsùlùmí lọ lè ra Quran kọ́ gbọ́n tí wọ́n bá tọ́ da ọ̀ tí ń sọ nínú Quran wọ́n tó bá jẹ́ mùsùlùmí náà tó ti kú padà wọ́n tó sì wá jẹ́ mùsùlùmí mọ̀ pé inú ẹ̀sìn Islam tó wà ń ibẹ̀ náà ni ìgbàlá rẹ̀ àti gbogbo dáadáa rẹ̀ wà má kúrò nínú ẹ̀sìn náà ọ̀run lọ́mọ ẹni tí ó là ọ̀rọ̀kọ̀rọ̀ ni Allah tó dáyé tó dọ̀run ọlẹ́ni tí ó bá mùsùlùmù dọ̀run ọlọ́run ọba lóun ó dùn sí náà ọlọ́mọsíwá lọ́mọ náà ọlọ́gbọ̀rọ̀ ọlọ́run àsìbáàbò rí tẹ̀tì inda kathiri min al-muslimin mayami kí ni wọ́n fa tọ́pọ̀lọpọ̀ fi ń kó nínú islam tá a lè kíyèsí alákọ̀ọ́kọ́ al-jahlu billahi wa òun náà ní àìmọ̀kan nípa Allah tẹ́yìn bá mọ̀ pé ọlọ́run tóbi ọba tó dá gbogbo nǹkan bẹ́ẹ̀ ni mọ́mọ́ ti tóbi rẹ̀ èèyàn nífẹ̀ẹ́ sí ẹ̀rẹ́ ẹlẹ̀ àìmọ́lọ́ ní mọ̀yàn kò ní Islam èròkèrò tí àwọn òyìnbó tí wọ́n ti fọ́nká ipe freedom of religion ipe kálukú free láti ṣẹ̀sìn tó bá wò torí pé ọ̀run yẹn kò sẹ́nìkan tó máa tó wà ń bẹ̀ ipe tó bá ti gbàgbọ́ náà lẹ́sìn rẹ̀ ìròrí ọba nǹkan jẹ́ lára ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n kàwé lára ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa ẹlẹ́ẹ̀kẹta òun náà ni ìgbéyàwó yìí máa ń ṣokùnfà téèyàn fi ń kóná sílá ẹlòmíì lè fẹ́ ẹlẹ́sìn mi yọ padà wá kóná sílá ọlọ́run bá sì ń sọ fún wa ń kìlọ̀ fún anú Qur'an Karim ó ní wala tankihul mushrikati hatta yu'min ọlọ́run ní ẹ gbọ́dọ̀ fẹ́ àwọn tí wọ́n ń ṣe ẹ̀sìn mi o lóbìnrin títí tí wọ́n fi gbàgbọ́ ọlọ́run bá ní títí tí wọ́n fi gbàgbọ́ àwọn abọ̀rìṣà ọlọ́run ní ẹ má fẹ́ wọn títí tí wọ́n fi gbàgbọ́ ọlọ́run tó ń sọ nínú àyà yẹn gangan ọlọ́run ní wàlá tunkihul mushrikina hatta yu'minu ọlọ́run ọba ní ẹ gbọ́dọ̀ fọ́mọ yín obìnrin fún àwọn abọ̀rìṣà títí tí àwọn abọ̀rìṣà yẹn tí wọ́n fi gbàgbọ́ tí wọ́n bá ti wá gbàgbọ́ ẹ wá fọ́mọ yín fún wọn kọ́mọ wá pé obìnrin ọ̀lẹ́sìn tọ́mọ yóò wá jẹ́ pé ìwọ ló ṣokùnfà ná fọmọ rẹ lọ́rùn lọ́dà kò lè túbà nínú àyà yẹn ọlọ́run wá ń sọ nígbẹ̀yìn rẹ̀ ó ní wúlá ìkẹyẹ̀dẹ̀ ọ̀hún náà ilẹ̀ náà rẹ̀ ọlọ́run nítorí pé àwọn tẹ́fẹ́ fọmọ fún yìí àtàwọn tẹ́fẹ́ fẹ́ yìí àwọn ṣokùnfà tẹ́fẹ́ wọ náà lọ́rùn ni o wàlláhu yẹ́dẹ̀ ọ̀hún ilẹ̀ nìjẹ̀nà ti wọlé mọ́kífẹ́rẹ́ ti bí ìdíní ọlọ́run ọba àlá òun sì wá ń pè yín sí ọ̀nà tẹ́gbà wà lìjẹ̀nà foríjì ọlọ́run ọba pẹ̀lú yọ̀ǹda ẹ̀ suratul bakara quran two aya two twenty one ni ọlọ́run ọba ti ń sọ pé ẹlẹ́sìn ní káfẹ́ ẹlẹ́sìn ìsìláàmù ní káfẹ́ lọ́kùnrin wa àti lóbìnrin wa àwọn pé obìnrin ọ̀lẹ́sìn obìnrin ọ̀lẹ́sìn bò obìnrin lẹ́sìn ẹ̀sìn rẹ̀ náà ní islam nínú àwọn kan tí ń fà táwọn èèyàn fi ń kó mà tí wọ́n fi ń kó nínú islam òun náà ni kó obì ọmọ mójútó ẹ̀sìn ọmọ láti kékeré òbí ọ̀rọ̀ oúnjẹ ọ̀rọ̀ amú ọ̀rọ̀ awọ̀sọ ní mójútó kò mójútó ń tọ́lọ̀ nítorí ẹ̀dọ́ ọmọ yẹn tọmọ ìbá ti má pàtàkì islam ó lè padà fi islam lẹ̀ lẹ́yìn náà òun náà ni ká lè ju ọmọ sí skú àwọn tí wọ́n sọ ọmọ mùsùlùmí di ẹlẹ́sìn mi yóò dá ká lè ronú ká má fowó ra iná o ká má fọ ọwọ́ ara wa ká má fi ṣera wa gbogbo skú tó bá ti rí i pé wọ́n sọ ọmọ rẹ di ẹlẹ́sìn mi yàtọ̀ sí mùsùlùmí yóò dá kọ́ ọkọ ọmọ ẹ̀kọ́ ń bẹ́ẹ̀ yóò dà kọ́ ọmọ mu ọmọ rẹ lọ́bẹ̀ nítorí pé islam gan lọ́mọ wọn ṣe lé ayé gbogbo ajé àmú tí wọ́n kà kí ni wọ́n fẹ́ ràn láti ṣe islam nínú tí máa ń fà òun náà ni kéèyàn ò fẹ́ free nílé ayé kò fẹ́ ẹni yẹn kò fẹ́ kí òfin ẹ̀sìn kankan ó dẹ̀wù ó fẹ́ máa jẹun tó fẹ́ ó fẹ́ máa mu tó fẹ́ máa wọ tó fẹ́ máa ṣe tó téèyàn bá sì ti lẹ́sìn islam nítọ́fẹ́ ni wọ́n máa ṣe islam ó dè wá láwọn abala kan láwọn kankan tí ó ní á má ṣe ká má bàa rí palára ń bẹ̀ àmọ́ tó bá ti lóun fẹsẹ̀ mùsùlùmí ọ̀rọ̀ ọlọ́run láti jẹ lẹ́dẹ̀ láti mutí láti jalè láti ti gbogbo sẹ́bù torí ẹ̀ lẹ́lòmí fi mí ìsìláàmù lẹ̀ nípa ìsìláàmù mọ́sù mọ́tọ̀ nínú àwọn nǹkan tọ́fà òun náà ní àdánwò ẹ̀yọ́ máa ya jẹ́ kí n sọ fún ọ ọlọ́run ti láàmú alẹ́ ní koran ìpè wàhálà nábọ̀lù nàkùn ọlọ́run ní dandan ní kí n dá gbogbo ayé wò gbogbo ẹlẹ́sìn pátá lọ́lọ́run dáwò tọ́ba lówó kónú islam torí pé òòlò lọ́wọ́ bàbá débi ẹ̀sìn tán lọ ó rí àwọn tálíkà rẹpẹtẹ ó bá kó onú Islam nítorí pé ọ̀rẹ́ ọ ó rí àwọn èèyàn tí wọ́n ti wà nú ẹ̀sìn yẹn tipẹ́tipẹ́ tí wọ́n ti bọ́nú ààrẹ tọ́ba nítorí pé ìwọ ò tí ì lágbèéga ni ọ̀rọ̀ àwọn tó wà ń bẹ̀ tí wọ́n ti ga Islam ẹ̀sìn ọlọ́run ọmọ sin lọ́hùn ó sì mọ owó agbára tó fi darí ayé rẹ̀ sínú ẹ̀sìn náà wọn wá bẹ̀rẹ̀ lọ nínú àánú rẹ̀ gbogbo àwọn tí wọ́n ti sá lọ ọlọ́mọṣà dá wọn padà àwa tá wà ń bẹ̀ ọlọ́mọ mu àkó ń bẹ̀ àwọn tí o ti sè islam ọlọ́run tí wọ́n rí ìmọ̀lẹ̀ islam káwọn náà darapọ̀ mọ́ wákàtí wọn sè islam kí gbogbo akájọ sórí ilẹ̀ yàtijọ́ alikiyama wasalaamualeykum wa rahmatulah wa barakatuh.